life in a dice. Rich, poor, last, last, everybody go find. Them say I'm living in a rush because I'm moving fast. Them say my matter don't cast, but me I know reply. Why them asking me why? Why this getting high? Mommy, I never reply, cause I will ask. I'm in Kenya, i don't I'm I'm shopping, I'm Glass everybody go pine such a miracle. Thank you, Baba, you beautiful. I'll take my time with you, I'll take it slow. Ooh, girl, I am loving you for days. Anytime you call my name, be like I do grace. Dia dia lokuo, dia dia lokuo. Girl, I am loving you for days. Anytime you call my name, feel like I don't grace. Inadia lokuo, inadia lokuo. Shut it down. go finish work for you tonight. Be careful, baby, you might my tonight. Don't betray me, don't be Delilah. Il est falafala. Il est de, de, de, de, de, de, de, de, de, de 107.9 FM. sísọ ṣíradà alaba yín lọ́sàn òní gẹ́gẹ́ bí àwa náà ti wà tọ́bárí bẹ́ẹ̀ àjẹ́ pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run o ẹ mọ̀ kú dédé àsìkò yìí ẹ tún káàbọ̀ sórí ìkànnì eléyìí ti òkìlẹ̀ falafala fresh one zero seven point nine abẹ́òkúta níbẹ̀ làwà yóò ti àti ń kàn sí yín ní ọ̀sán òní gẹ́gẹ́ bí ìṣe wa lójoojúmọ́ bẹ́ẹ̀ bá wojú aago yẹn rí pé aago kan àbọ̀ kódà ó ti sún sọ́wọ́ ẹ̀yìn díẹ̀ àbí kápó ti sún sọ́wọ́ iwájú eléyìí ti ń ṣàpẹrẹ wípé wà yìí o ìròyìn eléyìí tọkọ sísọ òun náà ni ọpọ́n mọ̀ tó sún kàn ó di pé ká túmọ̀ jára wá sínú o bí nǹkan ti rí lágbọn àwọn ìròyìn eléyìí tó kà sí àrà tọkọ sísọ ká kọ́kọ́ wa mọ̀ mu ní ògèrè ògèrè orí ẹ̀ bá a bá ti fún yín ní àwọn ògèrè orí ẹ̀ ń tàn ibi tó kò tààtà kọ́sọ́ sí òun náà ni ká fún yín ní ara rẹ̀ gan nísàn bí nǹkan ti jẹ́ gan ẹ̀ wá jókòó kẹfì ara balẹ̀ kẹfì etí gbọ́yàwó òròyìn tọkọ sísọ ìyàn ṣáájú o adésínà òkìkíọlá òun lórúkọ tèmi o asọ̀rọ̀ bí ẹni tó mọ̀ sọ tó yẹ pé ọlọ́wọ́n ọba mi báyìí ni mo gbẹ̀nu rẹ̀ sọ ẹ̀jẹ̀ àjọ wọnú ọkọ̀ òròyìn tọkọ sísọ lọ́sàn-án òní kájọmọ́ ìjára wá sí i ó yá o ẹ̀já bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àtikọ̀wé ẹ̀ wọ́n ní ọmọkùnrin kan ilé tí ó jẹ́ aṣojú ní ilé ìtajà kan lọ́wọ́ ti bà lásìkò yìí tí wọ́n sì ti wọ ní àpá ìyáka lọ síwájú ilé ẹjọ́ ò ǹjẹ́ ẹ̀sùn kí ni wọ́n fi kàn án wọ́n pé kò mọ̀ ṣe méjì kò ṣe méjì wọ́n ní ọtí ọtí eléyìí tí ó fẹ́ tó kírèètì lọ́nà ọgọ́rùn-ún ó lé ọgọ́ta one hundred and sixty crate eléyìí tó jẹ́ ti ọtí wò ọtí bíà ni ò wọ́n ní ló mọ̀ jí kò níbi t láti gbé ṣiṣẹ́ bákan náà wọ́n pe àwọn èèyàn eléyìí tí àwọn jẹ́ alátìlẹ́yìn fún ààrẹ Muhammadu Buhari wọ́n ní àwọn mọ̀ ṣe kíni wọ́n mọ̀ yabo agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní Unity Fountain nílùú Àbújá wọ́n ní làwọn náà bá ń fẹ̀hónú hàn wípé ẹ wo ètò ìṣèjọba Buhari yìí ó dùn ó dáa kódà ó tún tẹ́ àwọn lọ́rùn pẹ̀lú wọ́n ní bí àwọn kan ti ń ṣe ìfẹ̀hónú hàn lá láti ṣe ìsàmì ohun tí ojú àwọn rí lásìkò endsars lọ́dún tó kọjá bẹ́ẹ̀ làwọn èèyàn náà tún kóra wọn jọpọ̀ láti ṣe ìkórajọpọ̀ pé tó ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn báyìí ńlọ́mọ̀kọ́ sẹ́lòmíì o lọ́dọ̀ tàwọn o Buhari ńlọ dáa jù bákan náà nílùú Èkó wọ́n ní ọmọ ọdún mẹ́ta kan òun ló mọ̀ ṣàdédé dàwátì níbo lásìkò tí wọ́n ń ja ìjà kan àṣé ìjà sinimá ni àwọn ìjà tí wọ́n ti pilẹ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ stage fight wọ́n níbi tí wọ́n ti ń ja ìjàun tó ti di pé ẹni tí ó là wọ́n ń là wọ́n ẹni tí ó ya fọ́tò ń ya fọ́tò wọ́n nígbà tíjà ó wà á parí ńkọ́ ò wọ́n ní tí wọ́n wòlẹ̀ tí wọ́n wòkè wọ́n ní wọn ò mọ̀ rí ọmọ ọdún mẹ́ta kan mọ́ Hey, bó o ló ti jẹ́ ìròyìn kan sísọ o bákan náà wọ́n ní ẹni tó ti fi ìgbà kọrí jẹ́ olólùfẹ́ Tonto Dike iyún gbajúgbajà ògbóǹtagì eléré sinimá nì iyún Tonto Dike wọ́n ní ẹni tó ti fi ìgbà ìgbà kan rí ju olólùfẹ́ rẹ̀ wọ́n ní ọwọ́ ti bà á lásìkò yìí látàrí kíni látàrí kíni látàrí bí wọ́n ti pé ó ń ṣe kíni ó ń dún mọ̀kúrú mọ̀kúrú láti da àlàáfíà ìlú rú public peace wọ́n ní ń dún mọ̀kúrú mọ̀kúrú wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n gbé tán wọ́n tún ṣe kíni àwọn tó jẹ́ alátìlẹ́yìn rẹ̀ tí wọ́n tún máa tẹ̀lé káàkiri tí wọ́n jọ máa rìn ìyún escort ni o wọ́n tún ṣàwọn náà mọ́ gbaga wípé ẹ̀yin lẹ́ ń tẹ̀lé ọkọ̀ ọkọ̀ tó ń torí ke tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́mọ́ tẹ̀lé kí ọ̀ya ẹ̀yin náà wà lọ́rẹ̀ mọ́ jẹ búrẹ́dì àtẹ̀wàgìrì nínú àgọ́dọ̀ àwọn ọlọ́pàá bákan náà wọ́n ní ọwọ́ àwọn ọlọ́pàá tún tẹ àwọn èèyàn eléyìí tó fẹ́ẹ́ tó ọgọ́rùn-ún níye lágbègbè kan tí wọ́n ti wá kùsà eléyìí ti ń bẹ ní àgbègbè Niger wọ́n níbẹ̀ lọ́wọ́ ti bá wọn o wọ́n fẹ́ẹ́ tó ọgọ́rùn-ún níye tí wọ́n jẹ́ oníṣẹ́ ọwọ́ àti olókoòwò lóríṣiríṣi wọ́n ní àwọn agbébọn àti adigunjalè wọ́n mọ̀ ṣe kíni wọ́n gbẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì tìlú Ìbàdàn méjì wọ́n ní kódà àwọn tó kù wàyí wọ́n ti bẹ̀rẹ̀ sí ni mọ̀ ké sí àwọn aráàlú pẹ̀tọ̀ ẹ bá wa bẹ òòṣàlẹ̀ yóò kó mọ̀ jẹ́ pé ní bínú o torí pé wọ́n kọ́kọ́ pa ọmọ yunifásitì Ìbàdàn kan lọ́jọ́ kínní ńgbó tún dọ̀jọ́ kejì ọkọ̀ tún gbá ọmọ yunifásitì Ìbàdàn míì wọ́n ní ọba pé Ah, ǹjẹ́ kì í sàwọn òòsà àbàdàn ní bínú báyìí ẹ bá wa bí àwọn alálẹ̀ ilẹ̀ yìí kí wọ́n foríjì àwọn ọmọ akẹ́kọ̀ọ́ fásitì ìbàdàn o ìròyìn tọkọ sísọ ń tẹ̀ sọ́wọ́ iwájú ẹ lẹ́ńbẹ̀hún ẹ kú kalẹ̀ jésù oníṣẹ́ ìyanu yóò tún ṣe iṣẹ́ ìyanu rẹ̀ ní ibi ìsọjí ìta gbangba yìí. òyìn kọ́kọ́rọ́ word of god bible ministry ló ń pe gbogbo ènìyàn sí ibi ìsọjí ìta gbangba ọlọ́jọ́ mẹ́ta yìí three days open year crusade pẹ̀lú àkórí òmìnira kúrò nínú ìdè. ìdè bíi ti já freedom from bondage bẹ̀rẹ̀ láti ọjọ́ wednesday twentieth of october twenty twenty one àti thursday twenty-first of october twenty twenty one láàrin agogo márùn-ún ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ ojoojúmọ́ tó bá wa di friday twenty-second of october ìṣòru láàfin káàdì ẹ̀ bẹ̀rẹ̀ láti agogo mẹ́wàá àṣálẹ́ mọ́jú kẹlẹ́lẹ́ ní nọmba three oyetola street off ayétòrò garage federal housing next state olómore abẹ́òkúta ministry prophet moses lọ́kọ̀ láti ìlú èkó àwọn olórin ẹ̀mí sista adéjọkẹ́ abọ́sẹ̀dé ẹ̀yinjú jésù àti sista adéṣọlá ìdòwú èyí jésù school. bàbá wa nínú olúwa pásítọ̀ timothy Ajuwon jp lọ́lùgbàlejò ìsọjí ìta gbangba ní o lábẹ́sẹ̀ ìránṣẹ́ ìjọ word of god bible ministries máṣáláì wá o ìṣẹ́gun rẹ̀ ń dúró dè ọ́. sísọ tó ẹjẹ́ àtẹ̀sọ́wọ́ wájú lẹ́yìn tí arẹlẹ́ ibi yàrá agbára ta ti lọ rí polówó ọjà wọ́n pe àwọn òbí ọmọ kan eléyìí tí wọ́n ń porúkọ rẹ̀ nínà yìí ìṣọ̀lá wọ́n ní wọ́n mọ̀ ti wà nínú ẹ̀kún òun ìpayín keke wà yóò wọ́n ní nítorí pé kíni wọ́n ní sàdédé lọ́mọ wọ́n mọ̀ pòórà ní nǹkan ọjọ́ ìsinmi Sunday lágbègbè ibì kan tí ó pè ní ọ̀tọ̀ ní èbútó mẹ́ta nípínlẹ̀ Èkó wọ́n ní nàyíìmù ńlọmọṣà dédé ni wọn ò mọ̀ rí mọ́ lẹ́yìn ọdún kan àti bí oṣù méje eléyìí tí àwọn ọmọ agbègbè ọ̀hún tí wọ́n ti gbé wọn o wọ́n ní ìròyìn tọkọ sísọ fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí àwọn tó jí wọn gbé hùn wọ́n ní ẹ máa wo bí wọ́n ti jí wọn gbé o ọ̀gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n fi jí wọn gbé kó tó di wípé ọwọ́ tẹ̀ wọ́n ẹ̀ máa wo bí wọ́n ti gbé wọn o wọ́n ní lọ́jọ́ náà wọ́n ló dàbí ẹni pọ́jọ́ Sunday morning tí wọn ò sàdédé rí Nahim mọ́ lágbègbè Ògúndìímú nígbà tí wọ́n ń kóròyìn jọ wọ́n ní àwọn tó ṣàforígbà àṣẹlẹ̀ ọ̀hún wọ́n ní ẹjẹ́ àbúrò àtẹ̀gbọ́n o eléyìí tí wọ́n lọ sọ́dọ̀ yáàyà wọn tí wọ́n fẹ́ lọ rèé ṣeré wọ́n ní kó tó di wípé èèyàn méjì kan wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn jà ìjà àjàkú akátá eléyìí tó mú kí bàbá àwọn ọmọ tó ṣàforígbà yìí rà Rafiu Ìṣọ̀lá kó tó pé ẹ wò ibi tí ó ti ń jàun ń lòun ti fẹ́ lọ rèé dòòlà ìjà tí ó ń jà àmọ́ ká tó wọlé ká tó wòkè àfi piahun ó fẹ́ dà bí eré Yorùbá o wọ́n ní í ṣe ni wọn ò kàṣà dédé rí àwọn méjèèjì mọ́ àtàbúrò àtẹ̀gbọ́n o kí ni ká ti pèròyìn ọ̀hún bí kì í ṣe ìròyìn tọkọ sísọ wọ́n ní ìgbà tí ń tẹ̀sọ́wọ́ wájú wọ́n ní ọba délé girama wípé bóyá ibi tí wọ́n lọ ní ọtí dé wọ́n ní wọn ò rí wọn o wọ́n ní àti àti kí wọ́n débi tí wọ́n lọ àtàrí ọ̀nà àti ibi tí wọ́n ti kú ò wọn ò mọ̀ rí wọn níbi mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ kí ni ká ti pé wọ́n ní ló bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí fọn fèrè wọ́n bẹ̀rẹ̀ sí fọn rere o pé ẹ dákun o bẹ́ẹ̀ bá bá wa rí wọn à ń wá wọn o nà yíìmù àti àbúrò rẹ̀ à ń wá àwọn ọmọ méjèèjì hùn torí wípé kí ni àwọn méjì tí ń jà ń bílẹ̀ kan àwọn bọ̀dá méjì tí ń jà ń bílẹ̀ kan ẹ̀yìn ìgbà tí ń jà tán ńlá wọ́n ní àwọn ìyá wọn ò lè sùn bẹ́ẹ̀ ni wọn ò lè jẹun wọ́n lélẹ̀ tó sì ti kó àkóbá ńlá ìlà tó ti kó bá wọn o nígbà tí wọ́n tẹ̀sọ̀wọ̀ wájú wọ́n ní ẹnìkan tó jí olùgbé tó ń sọ̀rọ̀ sópé ẹ̀yin oníròyìn ẹ̀mọ́dà kọ́ mi o ó ní ẹ wo ọmọ méje ọ̀tọ̀ọ̀tọ̀ seven wọ́n ní ńlọ́mọ̀dín lágbègbè ọ̀hún o tó sì ti ń lọ bí okùn ọdún kan báyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ wọ́n ní àmọ́ ń jẹ́ mọ̀ wípé ọlọ́run àtijọ́ ti pẹ́ kó tó dájọ́ tó di òní ti ń gun private jet wọ́n ní ọ̀wọ́ ti bà wọ́n àwọn tí ó wà burúkú ọwọ́ ti bà wọ́n o àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ti rí gbogbo àwọn ọmọ tó kù àmọ́ náà yìí mú wọn ò rí náà yìí mú o eléyìí tí òun náà wà lára àwọn ọmọ tó ṣàdédé pòórá lọ́dún náà lọ́hùn-ún nígbà tí alukoro fúnléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Èkó adékúnlé ajíṣebútú tó wọ́n mọ̀ sọ̀rọ̀ tí wọ́n pè lórí aago láti béèrè ibi tí nǹkan dé dúró wọ́n ní wọn ò gbé ìpè o bákan náà ni wọn ò sì tí ì da àtẹ̀jíṣẹ́ eléyìí tí wọ́n tẹ̀ sí wọn padà láti fi lè mọ̀ bí nǹkan ti jẹ́ o ẹjẹ́ tẹ̀ sọ́wọ́ iwájú lọ́sàn òní lórí ìròyìn tọkọ sísọ wọ́n pe ẹni tó ti fìgbà kiri jẹ́ olólùfẹ́ àti ọkọ tonto dike ìyún ọmọọba pópó gírì wọ́n ní eléyìí tí wọ́n jọ ń ṣe fàǹfà lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ wọn pẹ̀lú tonto dike wọ́n ní ọ̀wọ́ mọ̀ ti bá lásìkò yóò kódà wọ́n ti gbé e látàrí wípé ó ń gbìmọ̀ ó gbìyànjú láti da omi àlàáfíà agbègbèrú nílé ìtura kan tí ó pè ní Transcorp Hilton eléyìí tí ń bẹ ní agbègbè Maitama nílùú Àbújá ẹni tó jẹ́ àfúrásì ọ̀hún wọ́n ní ló lọ sí òtẹ́ẹ̀lì ọ̀hún o lọ́jọ́ Monday pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ rẹ̀ èyí ọlọ́pàá méjì eléyìí tí wọ́n tẹ̀lé nínú ọkọ̀ kan tí ó pè ní Lexus SUV eléyìí tí tó ń todíke eléyìí tó rọra ṣe kíni tó ń gbé sí apá àbìkan torí pé òun náà ṣe kíni òun náà gba yàrá ń bẹ̀ òun náà ń sinmi wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní ká tó wí ká tó fọ̀ wọ́n bá gbé kíní ẹ̀ lè kọjá eléyìí tí wọ́n ń pè ní caution wọ́n bá gbé sí ẹ̀yìn mọ́tò rẹ̀ wọ́n ní ẹni tó jẹ́ ọlọ́pàá rẹ̀ wọ́n ní ló bá bẹ̀rẹ̀ sí kí pé kíni òun ó yìnbọn fún ẹnikẹ́ni eléyìí tí ó bá kọjá àyè rẹ̀ lóòtẹ́ẹ̀lì yìí yóò kọ̀lẹ́ẹ̀tì ó ní ọlọ́pàá tó tẹ̀lé Popogri ní sọ́ńtì ẹ̀ àwọn tó jẹ́ alábòjútó ilé ìtura ọ̀hún wọ́n pé kiri wọ́n ní ní ọba pé àwọn ọlọ́pàá pé ẹ dákun ẹ wá wo nǹkan o ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀ ń bí a wà wọ́n nígbà tí wọ́n débẹ̀ wọ́n ní lóòótọ́ lóòótọ́ ni kọmíṣánná bá pe tó ẹ gbé pópó gírì ẹ mọ̀ gbé lọ ẹ kọ́kọ́ lọ sá àmọ́ gbàgàdá gẹ́gẹ́ bó ti wí wọ́n ní àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n tẹ̀lé lẹ́yìn náà tí wọ́n jọ hùwà kí wọ́n da àlàáfíà abẹ́rú wọ́n ní wọ́n ti gbé àwọn méjèèjì náà o tí wọ́n sì sá wọn mọ́ ọ̀mọ́ gbàgà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wípé iṣẹ́ rí tó ń toríkè àtọkọ rẹ̀ hùn òní ọ̀ ti ń lọ lórí ẹ̀rọ ayélujára tipẹ́tipẹ́ láti ìgbà tí ọ̀rọ̀ ìfẹ́ wọn tó ti já ẹja polówó ọjà náà bàbá dé ròyìn tó kọ sí sọ ń tẹ̀sán wọ̀ wájú ẹ̀kú kalẹ̀. lábẹ́ ẹbú tí wọ́n rí onyx geoservices á kan mi gidi onyx geoservices is your reliable borehole and geophysical service partner over the years we've been putting smile on faces with access to portable water to celebrate nigeria's sixty-first independence anniversary àti ṣàgbékalẹ̀ geophysical survey ọ̀fẹ́ fẹ́yìn ọ̀mọ́kànlélọ́gọ́ta àkọ́kọ́ tó bá kọ́kọ́ kàn sí wa geosurvey ló ń sọ ibi tómi wà lórí ilẹ̀ lẹ́yìn èèyàn ọ̀mọ́kànlélọ́gọ́ta ìdajì owó geosurvey ni gbogbo èèyàn máa san nítorí onyx independence promo yìí àti já iye tá à ń gbẹ́ borehole sílẹ̀ pátápátá fún àǹfààní gbogbo ènìyàn onyx geoservices ò dẹ́lẹ́gbẹ́ gbà àwọn tá a ti gbẹ́ bọ́hò fún sẹ́yìn òye dúpẹ́ be a part of onyx independence promo today àwa ní twenty six old owode road oníkólóbó abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three àti zero eight zero six two three four one nine nine three promo runs till december twenty twenty one. <laughs> kábíyèsí o. onyx geoservices water is life. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ́ borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. ó ó kọ sísọ ẹ káàbọ̀ padà ẹja mọ̀ tẹ̀ sọ́wọ́ wájú lórí ìròyìn wẹ́rẹ́díwẹ̀rẹ́ ṣẹ́ gbàgbé pé bó pẹ́ bóyá yọkàn ẹ̀yìn náà kì í ṣe pé kí a fi yín kan ròyìn tó kọ sísọ àníyọkàn yín níbi tí ẹ̀yìn náà ti pè tẹ́tí wí kan wí méjì lórí ọ̀kan ọ̀jọ̀kan ròyìn eléyìí tá a ti kà tá a fi orí ẹ̀ tá a fi gúnbì kan tó ẹja lọ sí ìpínlẹ̀ Ògùn níbi tí a ti pé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn lọ́jọ́ ajé Monday ìjẹta wọ́n ní ọwọ́ wọn mọ̀ bá àwọn afurasí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tí wọ́n pé àwọn adigunjalè ò ní wọ́n ò wọ́n pé kódà wọ́n sì ti ń da agbègbè mòwe sí Ọbáfẹ́mi Òwòdé wọ́n ti dabẹ̀ ńláàmú eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ Ògùn látọjọ́ tó ti pẹ́ wọ́n ní àwọn afurasí ọ̀hún ọ̀hún òun náà ni a tún ti ń gbìmọ̀ látún ti ṣe kíni látún ti já olè míì níbi tí a máa farasin sí níbi tí a ti máa wò pé ibi tá a gbà wọlé rè ọ̀nà tá a rìn rè bá ti tọ́ àti bá ti rìn rè wọ́n ní lágbègbè ajé ni ó bòde ajé oníbòde ní mòwe wọ́n níbẹ̀ ni àwọn ọlọ́pàá ká wọn mọ́ ò ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ògùn DSP abimbola Oyèyẹmí nínú ọ̀rọ̀ tó fi léde lọ́jọ́ ṣẹ́gun Tuesday níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé o o wípé àwọn afurasí ọ̀hún lára wọn láti rí Daniel Okereke Henry Ọ̀sàgùe àti Wisdom Atuba. wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ mọ̀ bá o bákan náà ló ṣàlàyé o wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀wọ́ bá wọn níbi nǹkan bíi aago mẹ́wàá àṣálẹ́ látàrí àwọn ọ̀rọ̀ eléyìí tó jẹ́ ọ̀rọ̀ abẹ́nú tí wọ́n ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti mọ̀wé létí àwọn afurasí náà eléyìí tí wọ́n ń wá ọ̀nà tí wọ́n ń gbé ìmọ̀ kalẹ̀ àti ọ̀nà tí wọ́n tẹ̀lé láti lọ́ọ́ fi ja olè tí wọ́n fẹ́ jà lọ́jọ́ náà lọ́hùn-ún wọ́n ní ìníyàn ká mọ́ bẹ̀ tí wọ́n sì fi kíni tí wọ́n fi mú wọn dán rí wọ́n ní látàrí àwọn ọ̀rọ̀ tí wọ́n gbọ́ ọ̀hún ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ti mọ̀wé CSP Saminu Akíntúndé òun ló pe ó yá ẹ̀yin ọmọ eriwo ẹ̀ǹdínlẹ̀ ẹ̀ mọ́ lọ sí ibi àkàtà àwọn ọmọ ọ̀hún kẹlọ́ọ̀rẹ́ káwọn mọ́ wọ́n nígbà tí wọ́n sì débẹ̀ wọ́n ní ṣe ni wọ́n fẹ́ kọ́kọ́ sọ sọ dìjà kó tó wá di wípé kíni kó tó di wípé àwọn ọlọ́pàá débẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀ nù wọn sá lọ o àmọ́ mẹ́ta nù wọn ọwọ́ bà wọ́n wọn ni lára tí wọ́n gbà lọ́wọ́ wọn láti rí ìbọn ìbò ògùn àgbélẹ̀rọ̀ locally made shotgun eléyìí tí wọ́n tún máa ń pè ní local pistol wọn ni wọ́n gbà lọ́wọ́ wọn o eléyìí tí wọ́n ti fi ọ̀tà sínú ẹ̀ tó kún bámú àti àwọn ọ̀bẹ mọ́kànjẹ̀ méjì àti àwọn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ wọn ni lára tí wọ́n gbà lọ́wọ́ wọn nù Oyèyẹmí sọ̀rọ̀ wípé ẹni tó jẹ́ kọmíṣánná Lánrè Bankole ó ti pàṣẹ pé kí wọ́n tètè taari ẹ̀sùn ọ̀hún lọ sẹ́ka eléyìí tí mo rí sí ìwà àbàjẹ́ àti ìwádìí ọ̀rẹ́ kìnìún intelligence department for discreet investigation pé kí wọ́n máa gbé wọn lọ́bẹ̀ o kí wọ́n lè mọ irú ìyà eléyìí tí ó bá tọ́ sí wọn lásìkò yìí kí wọ́n sì fi jẹ wọ́n o ẹ̀jẹ̀ tún nìṣó ká padà sí ìlú ìbàdàn níbi tí wọ́n ti pé olè gbẹ́ńjàre olóhùn ìbàdàn wọ́n ní àwọn tó jẹ́ adigunjalè wọ́n mọ̀ pa ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì tìlú ìbàdàn kan wọ́n ní kódà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ fásitì ọ̀hún ni wọ́n ti ń dún mọ̀kúrú báyìí tí wọ́n sì ti ń ba inú jẹ́ látàrí bí àwọn akẹ́kọ̀ọ́ wọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ti gbẹ́mímì láàrin wákàtí mẹ́rin ó lé ní ogún ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún láti rí Adégòkè Adébáyọ̀ ẹni tí ó ti kù ọdún kan péré kó fi parí ẹ̀kọ́ rẹ̀ ti ń kọ́ nípa ètò tó ní ṣe pẹ̀lú ìtàn Department of History níbi tí wọ́n ti yìnbọn fún gbàù lọ́jọ́ o ní nǹkan ní agbègbè kan tí ó pè ní ojú òpópónà ui tó lọ sọ́nà bódìjà wọ́n níbẹ̀ ni ọmọ ti yìnbọn fún wọ́n níṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé níbi nǹkan bíi àárọ̀ kùtùkùtù ọjọ́ sunday bákan náà wọ́n ní ẹnìkan náà tó ń tún wà nípele igba two hundred level tó ń kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ kòkòrò ara microbiology wọ́n níbẹ̀ lòun náà mọ̀ tún ṣe kíni ayọ̀ méjì adéyẹmọ wọ́n lòun náà ọkọ̀ mọ̀ tún gbà tó sì jẹ́ pé lójú ẹsẹ̀ báyìí ló ti gbẹ́mímì níwájú ilé ẹ̀ ẹ̀kọ́ ẹni tó jẹ́ alákòóso lẹ́ka tí a ti fi ọ̀rọ̀ léde nílé ẹ̀kọ́ fásitì ìlú ìbàdàn tún jí ọ̀làdẹ̀jọ́ ó fìdí rẹ̀ múlẹ̀ o oníṣẹ́ rí tàwọn olè òótọ́ ni ó ní ṣe wárí ti àwọn tó ṣẹ́kù náà iyùn tọmọ tí ọkọ̀ gbá òótọ́ nìyùn náà o ṣe é sì pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rìn kìnìún o láti lè rí bí nǹkan ti ń lọ àti láti lè rí i dájú pé irú ẹ̀ ò tún wáyé mọ́ wọ́n ní òkùtù àwọn ọmọ méjèèjì ọ̀hún wọ́n ti lọ gbé wọn sílé ẹ̀kọ́ olùkọ́ni olùkọ́ni tìlú ìbàdàn olùkọ́ olùkọ́ni nípa ètò ìwòsàn university teaching hospital eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ kí wọ́n lè ṣe àyẹ̀wò tá a ṣe lẹ́yìn ikú autopsy ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ adéwálé òṣìfẹ̀sọ̀ wọn lóun náà kò tí ì gbé ìpè o láti lè fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti lè fi múlẹ̀ ẹ jẹ́ mú ìròyìn kan péré sí kó tó wá di wípé ààbọ̀ sọ́dọ̀ yín láti gba ìpè lọ́lọ́kan ẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ wo ìpínlẹ̀ ẹ̀bọ̀nyì níbi tí ẹ ti pé kò fẹ́ dín ní èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n gbẹ̀mí mi ò lásìkò gbà tí àwọn igun kan eléyìí tí wọ́n ń pè ní ESN ìyún South East Security Outfit wọ́n ní tí wọ́n ya bo agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní Àmàsírí níjọba àbílẹ̀ àfipò North wọ́n níbẹ̀ nípínlẹ̀ ẹ̀bọ̀nyì wọ́n ní wọ́n mọ̀ ṣe kíni wọ́n ya bo agbègbè wọn ò tí wọ́n sì sì tún farapa yánnayànna wọ́n ní àwọn tọrọ sojú ẹ̀ wọ́n ń ṣàlàyé wípé àwọn ọ̀dọ́ ọ̀hún wọ́n ti kọ́kọ́ ti àwọn iléeṣẹ́ lóríṣiríṣiríṣiríṣi pa tí wọ́n ti ń sọ fún ẹgbẹ́ lọ jókòó lé o ẹ mọ́ wádìí wọ́n ní àmọ́ àwọn tó wádìí ńkọ́ wọ́n ní ìníyàn padà forí kò ní nǹkan ọjọ́ Sunday ẹ jẹ́ ń ṣe ojú òpó yìí lẹ̀ ká gba ìpè kan sí méjì sí mẹ́ta káwá mọ̀ tẹ̀ fún tòní zero eight zero three three two two ten seventy nine zero nine zero seven eight zero zero ten seventy nine ó ní àwọn nọ́mbà tó já sí apá bí. hello ẹ káàsán. hello. hello ẹ máa káàsán sá o. ẹ káàsán mà ẹ káàsán sá. ẹ máa ẹ kú ètò náà sá o. yes sir káṣe kámọ̀ láti rándà ni olórí tí mo fẹ́ já sí. Mm. òun ni ti àwọn ìdọ́gbọ́gbé ọmọ ọlọ́mọ láti fẹ́ bí ọ̀pọ̀ pọ̀ wọ́n ń jà pẹ́pẹ́ mm. àdọ̀gbọ́gbé ọmọ ọlọ́mọ lọ ni. Mm. wọ́n ti wá rí bẹ́ẹ̀ bí mélòó kan nù tó wá ku ọmọ fún ọmọ tó kù yẹn náà ọlọ́wọ́ ajẹ́ kọ́ rí i. lápẹ́ rí gbà lọ́wọ́ o. torí ọlọ́wọ́ ẹ ṣe lọ́sàn òde zero eight zero three three two two ten seventy nine àti zero nine zero seven eight zero zero ten seventy nine. hello ẹ káàsán. hello. ẹ káàsán sà. ọkọ̀ sísọ o. ọkọ̀ sísọ o ọkọ̀ sísọ o. jọ́ọ̀jì láti léwu ìran ni o. ẹ ṣe. àwọn ọmọ sukùl tí wọn lọ ṣùgbọ́n pani ìṣòro ọlọ́run ọkọ̀ lọ́ba dáadáa wàhálà lórílẹ̀‐èdè nìṣẹ́ wọn ọmọ ọlọ́mọdé wọn lọ tí wọn fẹ́ sórí jẹ́jẹ́ wọn hmm. tó fi wọn ń sẹ́ńtì wàhálà lórí wọn tẹ́ kan lọ pàǹpà àyà hmm. ọ̀pọ̀ ọlọ́ọ̀gbẹ̀sán lórílẹ̀‐èdè tó bá yá o hmm. ó kálukú yí padà o kẹsàn-án tó lé o ìbínú ọlọ́wọ́ dá o ọlọ́wọ́ hmm. ìbínú tí a o ọkọ̀ sísọ o. ọkọ̀ sísọ ẹ ṣeun lọ́sàn-án ni hello ìkànnì fresh làwà yìí one zero seven point nine ní Abẹ́òkúta ní àyín hello ẹ̀bọ̀ káàsán zero eight zero three three two two ten seventy nine àti zero nine zero hello. hello hello. ee eh, o jọ hello ẹ káàsán sà. ee eh, bí ẹ bá láǹfààní àti pè wá padà lọ́dọ̀ tí yín bẹ̀ wọ́n jọ ń pójú òpó wọn tọ́ hello. hello. ẹ káàsán sà èèyàn náà ti já ẹ jẹ́ mú ìpè kan péré sí i kó tó di wípé àmọ̀ gbèrè lọ́sàn-án ni hello. hello ó mà kọ sísọ. ọkọ o. ah mo mà kí yín púpọ̀ lágbọ́ ọlọ́run ẹ ní tẹlugbó bí ọwọ́ orúkọ orúkọ tèmi ni aláwòye ọ̀pọ̀ láti kwari àgbẹ̀lọba eléyìí tí mo fẹ́ dá síbẹ̀ ni di ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n dẹ̀ pa yẹn ó mà ṣe láàánú ọmọ tí wọ́n ti ń rè tí wọ́n ti ń rè láti kékeré ó sì fún ọdún kan tọmọ náà ṣe tán alágbọ́ ọlọ́run ogun wa pátá ní fojú sí fún ọmọ o hmm. ọlọ́run á rọ àwọn òbí ẹ̀ lójú o ẹ hmm ẹ ṣeun ẹ já máa fi eléyìí ká máa fi tàpínsẹ̀ lórí ìròyìn tọkọ sísọ fún tòní níkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta àtúpàdé ò nígbà mí ìgbà rere ni ó jẹ́ amóhùngbóńtà bá ṣe ẹja ṣe rè ò torí bó pẹ́ bóyá yóò dìtàn bí tàn bá sì tán yóò kọ àrọ́bá àrọ́bá sì rèé ò ní ọ̀pọ̀lọpọ̀ ìtàn léyìí tí a ń gbọ́ lónìí títí ìgbà mí ìta adésínà òkìkí ọlá àròlé owó lórúkọ tèmi ó dàbọ̀ tó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta ó kilẹ̀ falafala. ilẹ̀ bẹ̀rẹ̀ 107.9 FM. Lábẹ́ Olúmọ, ó ṣe dáadáa gan-an. Fimi jẹ́rìí ète wọn. Fimi jẹ́rìí ète wọn. Wọ́n ṣèrò kọ́ lórí ló dùn wọn nínú. Wọ́n fẹ́ jẹ́ ni wọ́n sì fẹ́ káyọ̀ wọ́n fẹ́ sùn ni wọ́n ò sì fẹ́ ká jí wọ́n fẹ́ ara jò ni wọ́n ò sì fẹ́ ká dé wọ́n fẹ́ kó dùn kó pọ̀ wọ́n sì fẹ́ kó pẹ́ ó ṣe mọ̀ yẹn wọ́n bá a lára kí tó gbé ó débi tó sùn ó pọ̀ lẹ́nu mọ́ kó fún wọn lọ́rọ̀ sọ hamdanilayi ọlọ́run ò ṣe é. tiẹ̀ ojoojú ni o ṣùgbọ́n ju tèèyàn kan lọ ó kéré ó kéré oore ní ọlọ́run ò pa mí lẹ́kún. kò tó tiẹ̀ òdodo ni ṣùgbọ́n ju tèèyàn kan lọ kò tó tiẹ̀ òdodo ni ṣùgbọ́n ju tèèyàn kan lọ ó kéré ó kéré oore ní ọlọ́run ò pa mí lẹ́kún. kò tó tiẹ̀ òdodo ni o òdodo ni o ah, ṣùgbọ́n ju tèèyàn kan lọ ó kéré ó kéré oore ní ọlọ́run ò pa mí lẹ́kún. kó tó ti yẹ òdodo ní ṣùgbọ́n kò pé èèyàn kan lọ. kó tó ti yẹ òdodo ní ṣùgbọ́n kò pé èèyàn kan lọ. òkèrè òkèrè ọ̀rẹ́ ni ọlọ́run ò pa mí lẹ́kún. báyìí ṣe rí nìyẹn ọ̀rọ̀ máa dáhùn nìyẹn báyìí ṣe rí nìyẹn o ọ̀rọ̀ máa dáhùn nìyẹn ẹnu wọn lè fa ẹnu wọn lè yé kọ̀wé aṣèrè wọn lẹ́ni ìtàn ṣílẹ̀ ó kò mọ̀ tó ra mọ́tò tuntun ọlọ́yẹ. onírara ẹ̀dá ẹ̀gbọ́n tó wí kí ló ṣe tẹ́nìkan ṣe rí ilé okùn lẹ́nìkan ṣe ń gbàdán ó tún mọ́tò méjìlá lọ́jọ́ kan ṣoṣo àfẹnusá ta orí.